fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ eh, láti ilé ìránṣẹ́ tí a sí Life Word. Èyí tó jẹ́ ẹ̀ka kan lára ilé ìránṣẹ́ ti Baptist Missionary Association of America èyí tó jẹ́ èyí tó wà ní Áfríkà àti pàápàá ní Nàìjíríà. Lónìí yìí a ó máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ̀ nípasẹ̀ eléyìí mo fẹ́ kí wa níbikíbi tí a wà mo sì fẹ́ rọ̀ wá lọ́mọdé wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà wa wípé ká fọ́ nǹkan fìdílé ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti mọ kí ni nǹkan tí Ọlọ́run ti ní fún wa èyí tí mo gbàgbọ́ wípé yóò bùkún fún ayé wa. Kí a tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, Ọlọ́run ọ̀rọ̀ àjíǹde àti ìyè á ga. Ayérayé ẹ gba ọpẹ́ wa. A dúpẹ́ fún wákàtí yìí èyí tí ẹ fún fún wa láti lè jẹ́ alààyè ọkàn àti pàápàá láti lè wà láyé wà láàyè nínú ìlera èyí tí a fi lè ní àǹfààní láti lè máa gbọ́ ọ̀rọ̀ yín bí irú àkókò bí eléyìí. Ǹjẹ́ mo gbàdúrà pé bí a ti ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí ẹ ṣí ní ìyè sí ọ̀rọ̀ yín, kí ẹ ṣí létí sí ọ̀rọ̀ yín pé kí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kó jásí ìbùkún ńlá fún ayé wa. A dúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní òpin gbogbo korúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ehn, lónìí yìí a ó máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àwọn ọ̀rọ̀ mẹ́jọ, àwọn ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ ìtùnú mẹ́jọ tí Jésù Kristi tí ó sọ nípa ìsinmi ọkàn. Àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ ìtùnú mẹ́jọ tí Jésù Kristi tó sọ nípa ìsinmi ọkàn fún ènìyàn. Ẹ̀, tí a bá ń wo inú ayé rí pé ẹ̀bùn, ohun tí à ń pè ní ìsinmi yìí, ó jẹ́ ẹ̀bùn tó jẹ́ pé a lè rí gbà látọ̀dọ̀ Ọlọ́run tí a sì lè lò. Ẹ rí pé ayé tí a wà yìí gbogbo ènìyàn ló wà nínú àṣà wípé ká máa sáré gìràgìrà kirikiri láti ṣe ohun kan àbí òmíràn. Ó ṣe kó jẹ́ pé ìwọ tí ò ń gbọ́ mi àti èmi pàápàá a wà nínú àṣà yẹn báyìí bóyá àwa pàápàá náà ti kó sínú àṣà yẹn èyí tó jẹ́ pé àwa náà ń sáré ìje láti, láti lè ṣe nǹkan àbí ṣe nǹkan mìíràn àbí ṣe ohun kan lásìkò kan. Ṣùgbọ́n ta bá rí pé, ẹ rí pé eré tá ń sá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé a ò lè, a ò lè, ohun tá ń lé wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ẹ ni a ò lè ba. Ìdí ẹ ni wípé, ẹ́, ó, ó nira, ó jẹ́ nǹkan tó nira láti lè bá torí pé ayé fúnra rẹ̀ ó jẹ́ ayé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Ṣùgbọ́n, eh, mo fẹ́ sọ fún wa wípé bí ayé ṣe wá bó ṣe nira láti láì pé a ti lè tẹ̀síwájú nípa eré kìràkìrà, eh, àbí inú làálàá wọ̀nyí, a rí pé ó ṣe é ṣe fún wa láti mọ ibi tí a ti lè rí ìsinmi. A sì lè rí ìsinmi ní ọ̀dọ̀ Jésù Kristi èyí pé yóò sì fi fún wa ní ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́. Tá bá ń sọ nípa ìsinmi, àkọọ́lẹ̀ ìsinmi la máa ń kọ́ rí láti inú ìwé Jóà, láti inú ìwé Genesis. Ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejì. Ẹ̀ níbi tí a rí pé lẹ́yìn ìgbà tí a ti dá ayé àtọ̀run, tí Ọlọ́run ti dá ayé àtọ̀run, ẹ rí pé lẹ́yìn ọjọ́ mẹ́fà, a kọ wípé Ọlọ́run sinmi kúrò nínú gbogbo iṣẹ́ rẹ̀, gbogbo tí ó ń ṣe. Tí a bá wá sínú májẹ̀mú titun, a rí níbi tí Jésù Kristi ti sọ, tó ti sọ ọ̀rọ̀ yìí ní àsọ àsọyé tó sọ pẹ̀lú àṣẹ ńlá. Ìyẹn ni a lè rí. Ẹ tẹ̀lé mi sí, ẹ tẹ̀lé mi lọ sínú ìwé Matthew. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Matthew orí kọkànlá, ìwé Matthew orí kọkànlá láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Ìwé Matthew orí kejì, orí kọkànlá láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Bíbélì wípé, "Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún, ẹ̀yin ó sì rí ìsinmi, èmi ó sì fi ìsinmi fún yín. Ó ní, ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì, ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. Nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi. Ó ní, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹsẹ ọgbọ̀n. Ó ní, nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ẹ ké hallelujah. Tí a bá wo ibi tí a kà yìí, a rí i pé gbogbo nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ, ẹ, tí à ń sọ yìí la máa, la máa ṣalábàápàdé. Tí bá lè wo dáadáa, tí a wo Ọlọ́run yé dáadáa. Àkọ́kọ́ tí a lè rí òun ni wípé Jésù Kristi wọ́n fi yé wa wípé a ní láti wá sí ọ̀dọ̀ àwọn. Eléyìí sì jẹ́, ó sì jẹ́, ó sì gbọdọ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ fún gbogbo ẹni tó ń fẹ́ ìsinmi fún ọkàn rẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn, òun ni wípé ká wá sọ́dọ̀ rẹ̀. Ó ní "Ẹ wá sọ́dọ̀ mi." Ìyẹn ni pé ó fi ìwé ìpè, ó fi pe gbogbo ìran ènìyàn, ó fi pe olúkúlùkù ènìyàn. Ẹ rí i pé inú ayé tá a wà yìí, ayé ìbá má ṣe làálàá, èèyàn má ṣe làálàá. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ Ádámù, ó ti jẹ́ kí àti ìjìyà rẹ̀, òun ló jẹ́ kí ayé wà nínú làálàá àti nínú ìṣiṣẹ́ àbí nínú ìṣiṣẹ́ bí a bá ṣe lè pè náà ni. Méjèèjì ló já síra wọn náà ni ó túmọ̀ sí pé ayé wà nù làálàá ó wà nù ìpọ́njú ó wà nù ìdààmú torí pé ẹ̀ṣẹ̀ ádámù ó ti fi ènìyàn ó ti sọ ènìyàn di ọ̀tá ọlọ́run ó sì fi ènìyàn sínú iṣẹ́ àti ìṣẹ́ ṣíṣe ṣùgbọ́n ìṣẹ́ àti iṣẹ́ ṣíṣe àti iṣẹ́ ṣíṣe iṣẹ́ e, e, tí ènìyàn lè máa ṣe fúnra rẹ̀ láìsí ọlọ́run ńbẹ̀ ó lè dópin tí a bá lè wá sí ọ̀dọ̀ jésù kristi eléyìí ni àkọ́kọ́ tí a lè rí èkejì tí a lè rí nínú ọ̀rọ̀ tí Jésù Kristi sọ, òun ni wípé àwọn tí a fi ìwé ìpèpè la lè máa rí. Òun àwọn tó fi ìwé ìpèpè náà ni gbogbo ènìyàn tí ń ṣe kíni o, tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí. Ẹrù wíwo tí a dìde wa lórí yẹn ni ẹ̀ṣẹ̀. Òun náà ni láti máa ṣẹ̀fẹ̀ Sátánì, òun láti máa ṣẹ̀fẹ̀ ẹran ara. Òun ni jẹ́ pé ó jẹ́, ó jẹ́ àbáyọrí ènìyàn tó wà lá, tó wà lábẹ́ ìsìnrú láti ìbí Ádámù, ẹ́, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ́, ó sì jẹ́ pé gbogbo ènìyàn ni ló wà lábẹ́ ẹrù ẹ̀ṣẹ̀ yìí, gbogbo èèyàn ló wà lábẹ́ ìjẹgàba yìí, gbogbo èèyàn ló wà lábẹ́ agbára ẹ̀ṣẹ̀ yìí. Torí náà gbogbo èèyàn ló sì, ló sì gbọdọ̀ wá sí ọ̀dọ̀ Jésù Kristi. Ẹ̀, àní kẹ, ohun kẹta tí a rí ń bẹ̀ ni wípé ó ní èmi yóò fi ìsinmi fún yín. Ìsinmi tí a sì ń sọ yìí kì í ṣe pé kí èèyàn lọ gbọ́lidé, kí èèyàn lọ holiday lọ kó ní, kó ní ìsinmi olóṣooṣù àbí ìsinmi ọlọ́dọọdún. Eléyìí ó dára ṣùgbọ́n kì í ṣe ìsinmi tó máa tó lè tó lè tó lè tó lè fún tó lè tó jẹ́ ètò máa tọ́jọ́ àbí ètò jẹ́ ìsinmi ayérayé ṣùgbọ́n ìsinmi tí Jésù Kristi ń sọ fún wa òun ni wípé a lè ní ìsinmi àbí àlàáfíà ní ọkàn wa títí ayé ẹ̀kẹ́ hallelujah èyí tó tẹ̀lé tó jẹ́ ìkẹrin òun ni wípé ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín eléyìí sì tá ń sọ nípa àjàgà eléyìí ní í ṣe pẹ̀lú àkókò bíbélì bí àwọn àgbẹ̀ bí wọ́n ṣe ń máa ń dáko òhun ni wípé wọ́n á so àjàgà mọ́ ìbákasẹ́ bíi méjì lọ́rùn àbí kán wo bí màálù wọ́n á fi àjàgà méjì wọ́n á so sí wọn lọ́rùn àti lẹ́yìn wọn ni wọ́n máa fi bí ọkọ́ èyìnbó bí ọkọ́ tiwọn yẹn wọ́n á fi wọ́n á fi wọ́n á fi wọ́n á fi máa wọ́n á wọ́n á fi sí ẹ̀yìn sí ẹ̀yìn um ohun tá ń pè ní àjàgà yẹn ìyẹn la máa máa wú ilẹ̀, ìyẹn la máa kọ ebè bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ó túmọ̀ sí pé ó ní Ọlọ́run Jésù Kristi ń pè wá wípé ká gba àjàgà ti ara tí ẹ̀ṣẹ̀ gbé lé wa lọ́rùn, ká, ká gbé yẹn jù sílẹ̀. Ẹ̀ ó sì ṣe é gbé jù sílẹ̀ o, ó jẹ́, ó sì jẹ́ ìpinnu. Ká gbé jù sílẹ̀, àjàgà ẹ̀ṣẹ̀ yẹn, àjàgà ẹran ara yẹn, ká gbé jù sílẹ̀. Ká wá gba àjàgà ti òun sí ọrùn wa. Ká wá gba àjàgà òun sí ọrùn wa. Ẹ rí i pé ó ní eléyìí ló túmọ̀ sí pé tí a bá á fún wa ní oore ọ̀fẹ́ láti wà ní ìdọ́gba pẹ̀lú Jésù Kristi. Á fún wa ní oore ọ̀fẹ́ láti lè kí í ṣe pé ká kọ́ nípa Jésù Kristi báyìí nígbà tá a bá ti gba àjàgà yẹn ṣùgbọ́n a ó lè kọ́ láti ọ̀dọ̀ Jésù Kristi. Ó túmọ̀ sí pé kì í kàn ṣe pé ká kàn máa ká máa gbọ́ orúkọ Jésù Kristi yẹn lọ́ọ̀kan ká má mọ ẹni tó jẹ́ ṣùgbọ́n tá a bá wà lábẹ́ tá a bá wà ní àjàgà pẹ̀lú Jésù Kristi yẹn ó sọ wá dẹni tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi ó sọ wá dẹni tó yẹ pé ó ní àǹfààní láti lè láti lè láti lè wọ ọ̀dọ̀ Jésù Kristi lọ ó fún wa ní àǹfààní láti lè di ọ̀rẹ́ Jésù Kristi tí a ó sì lè mọ̀ ní dáradára ní dénúdénú a ó lè mọ̀ ẹni tí Jésù Kristi tí ó ń ṣe ibi báyìí ni a máa parí ọ̀rọ̀ Ọlọ́run yìí la máa parí ẹ̀ sí ní àwọn ọ̀rọ̀ ìtùnú ẹ̀ẹ́mẹ́jọ Ti Jésù Kristi tí ó sọ nínú ilé ìtàtí fún wa láti sọ mẹ́rin ńbẹ̀ fún wa tó bá dínú ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú láti gbọ́ mẹ́rin tí ó ṣẹ́kù nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí ìwọ bá fẹ́ ìmọ̀ràn àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyè àdúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run àdúpẹ́ fún wákàtí àti ọ̀rọ̀ tẹ́ rán sí wa a gbàdúrà yìí pé ọkàn wa yóò resìmí nínú ẹ̀yin Ọlọ́run a kàn ní mọ̀ yín a kàn ní máa gbórúkọ yín ṣá ṣùgbọ́n a lè mẹni tí ẹ jẹ́ a ó sì lè gba orí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn ẹ̀bùn ìsinmi èyí tẹ́ ti pèsè sílẹ̀ fún wa àbí èyí tẹ́ lè yọ̀ǹda fún wa a dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé ó dàbọ̀ Jésù ni Olúwa.